gbogbo ẹ̀yin olólùfẹ́ Yẹmí Aládò ẹ tẹ subscribe button tó wà ní ìsàlẹ̀ fídíò yìí ìdí tí mo fi ní kí ẹ tẹ subscribe button tó wà ní ìsàlẹ̀ fídíò ni wípé tí Yẹmí Aládò apá kìíní àti apá kejì tó bá ti jáde ẹ máa jẹ́ ẹni alákọ̀ọ́kọ́ tí yóò láǹfààní láti kọ́kọ́ rí sinimá náà nígbà torí pé ẹ ti tẹ subscribe button tó wà ní ìsàlẹ̀ fídíò yìí ẹ jẹ́ kí a sọ̀rọ̀ nípa Yẹmí Aládò fíìmù tuntun tí ń bọ̀ lọ́nà tí yóò jáde láìpẹ́ yìí látọwọ́ Wùmí ọmọ Toríọlá àwọn òṣèré wo gangan nínú àwọn òṣèré orí ìtàgé wò lẹ́yìn nífẹ̀ẹ́ sí jùlọ nínú sinimá Yẹmí Aládò ṣé Wùmí Toríọlá ni àbí Sọ́líù Gbọ́lágbadé tí a mọ̀ sí Ògbólúkẹ́ ṣé Mide Martins ni àbí Níyì Johnson ṣé àfíìsì ọwọ́ ni ìwọ náà àwọn òṣèré tí mo dárúkọ yìí gangan lẹ̀ nífẹ̀ẹ́ sí jùlọ ni àbí lúbúlúbú ojú ọ̀lọ́ gangan ni ẹni tó bá nífẹ̀ẹ́ sí jùlọ mo fẹ́ kí ẹ sọ sínú comment section tí wà ní ìsàlẹ̀ fídíò yìí ẹni tẹ́ nífẹ̀ẹ́ sí jùlọ gẹ́gẹ́ sọ ìdí kan sí méjì tí ẹ fi nífẹ̀ẹ́ wọn sínú comment section tó wà ní ìsàlẹ̀ fídíò yìí ẹ má gbàgbé ń tàn torí pé mo ti sọ síwájú ní pé kí ẹ tẹ subscribe button tó wà ní ìsàlẹ̀ fídíò yìí ìdí tí mo fi sọ kí ẹ tẹ subscribe button ni pé tí ẹ bá ti tẹ ẹ máa jẹ́ ẹni alákọ̀ọ́kọ́ tí yóò láǹfààní láti kọ́kọ́ rí sinimá yẹmi aládò nígbà tí ó bá jáde sí orí youtube channel ẹ apá kìíní àti apá kejì. ẹ mo sì fẹ́ kí ẹ sọ àwọn òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jùlọ láti máa rí nínú àwọn sinimá tí ó wù yín kí ẹ máa wò ẹ mo fẹ́ kí ẹ sọ òṣèré tẹ́ bá nífẹ̀ẹ́ sí jùlọ nínú àwọn sinimá tuntun tí ń bọ̀ lọ́nà tí ẹ nífẹ̀ẹ́ sí láti máa rí nínú fíìmù tẹ́ bá ń wò lórí youtube channel ẹ ṣé Wùmí Toríọlá náà ni àbí ọdún ọmọ adékọ́lá ṣé ibrahim yẹ̀yìkínì ni tí a mọ̀ sí ìtẹ̀lẹ̀ àbí yétúndé barnabas mo fẹ́ kí ẹ sọ òṣèré tẹ̀yìn bá nífẹ̀ẹ́ sí jùlọ láti máa rí fíìmù kí ẹ dẹ̀ sọ èdè kan sí méjì tí ẹ fi nífẹ̀ẹ́ sí wọn sínú comment section tó wà nísàlẹ̀ fídíò yìí ẹ sì má gbàgbé láti tẹ subscribe button. kẹ́lẹ́ bá jẹ́ ẹni alákọ̀ọ́kọ́ tí jù kọ́kọ́ rí sinimá Yẹmí Aládùn nígbà tí ó bá jáde sórí YouTube channel ẹ ṣé o tẹ́ǹtẹ́ ti gbọ́ wa owó yóò máa ròkè o.